gbóhùn jẹ mi ò ṣiṣẹ́ mi ò ṣẹ́ ní ti mú kọ́ kókọ́ sí wọ̀ kí ló ṣẹlẹ̀ dẹ̀ máa pìtì tiwa náà náà. àti bọ́lá ìjọ ẹ̀ wọ́n sì fẹ́ lókun tàbí àfẹ́ yẹn jẹ́ wọlé ká lọ. sísádà wo ti máa láìka àwọn fídíò yìí tẹ́ ṣe máa ń ju àwọn fídíò yẹn ó ṣe kí wọ́n ṣe tó lórí set kí wọ́n post ẹ̀ mo dẹ̀ máa ń fọ́lò yín gan pé ṣé wọn pẹ́ ṣẹ̀mí gan ṣá. láti two years mo ti fọ́lò yẹn fọ́lò ń bà. láti bẹ́ẹ̀. mi ò fọ́lù bàbá bẹ́ẹ̀. màmá èmi náà mọ ibi mi fọ́lù yín fẹ́ ló wà bẹ́ẹ̀. ẹ nífẹ̀ẹ́ náà ṣe nínú ẹ̀kẹ́ fọ́lù mi báàkì. kí nífẹ̀ẹ́ sí ń kí fọ́lù mi báàkì. bẹ́ẹ̀ iṣẹ́ wo la ń ṣe ní kò sí. tẹ ìṣirò ọmọ mi wá. kì í fọ́lù yín báàkì. mi ì lè fọ́lù ẹ̀ ẹ̀sùn owó tí mo fi ra dáadáa tí mo fi fọ́lù yín o kì í ṣe pé kì í ṣe pé mò ń ra láwìn o kò pọ̀ síbò máa borúkọ yín jẹ́ mi ráyè o. ẹ jọ́ torí tọ́lá òun wà ẹ náà ni ò fọ́lọ̀ yìí kí ló ni ẹ bá gbà. èèyàn lòun ò fọ́lọ̀ ẹ mọ́ èèyàn wà lọ If you want to talk to me, talk to me direct. Don't go through the.